tẹnikẹ́ni bá kú láàrin ọdún kan tẹ́ ẹ jọjà ẹ̀sùn ìpànìyàn ni tọ̀hún yóò jẹ́jọ́ ẹ̀ ọ̀gá ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀. yorùbá bọ̀ wọ́n ní ìbẹ̀rẹ̀ ìjà làámọ̀ kò sẹ́ni tí mọbi tó lè pẹ̀kun sí èyí ló mú kíléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ sí yànnàná àwọn ẹsẹ̀ òfin tó rọ̀ mọ́ ìwà ọ̀daràn lásìkò yìí fáráàlú kí kálukú lè mọ ohun tí wọn yóò sá fún àti ìdí tí wọ́n fi gbọ́dọ̀ sá fún un torí ìlú tí kò sófin ni ẹ̀ṣẹ̀ kò sí ẹni bá sì fọwọ́ padà òfin lójú idà òfin ń gé irú wọn lọ́wọ́ gbẹrẹgẹdẹ bí abẹ́fẹ́lẹ́ ni nínú fídíò kan tí alukoro àpapọ̀ fúnléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa CSP olúmúìwá adéjọbí jù sórí ìkànnì wàsáàpù rẹ̀ ló ti ṣèkìlọ̀ pé ó sàn káwọn èèyàn máa ṣàkóso ìbínú wọn kí wọ́n sì yẹra fún ìjà torí lójú òfin tí ẹnìkan bá bá ẹlòmíì jà tí onítọ̀hún bá kú ikú òjijì láàrin ọdún kan àti ọjọ́ kan lẹ́yìn ìjà náà ẹnì kejì tí wọ́n jọ ja ìjà ọ̀hún yóò sì jẹ́jọ́ yóò sì dáhùn fún ikú rẹ̀ àyàfi tó bá ti kọjá ọdún kan tíjà náà ti wáyé sí àsìkò tí ẹnì kejì kú tàbí tí àyẹ̀wò ìjìnlẹ̀ bá fi hàn pé nǹkan míì ló pa tọ̀hún ni bẹ́ẹ̀ èyí kì í yábọ̀rọ̀. Adéjọbí ní lónìí a fẹ́ sọ̀rọ̀ lórí ìbínú ìjà àkọlù ìwà ipá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ nínú wa ni kò mọ nǹkan tí òfin sọ torí lọ́pọ̀ ìgbà bá a ṣe ń jáde lójoojúmọ́ làwọn nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ níṣẹ́jú wa tàbí nínú ilé fún àpẹẹrẹ tó o bá gba ẹnìkan létí tàbí jìn ín lẹ́sẹ̀ẹ́ àkọlù táwọn olóyìnbó ń pè ní àsọ́ọ̀tì lòfin pè yẹn àmọ́ tó o bá gbáàyàn létí tàbí jìn ín lẹ́sẹ̀ẹ́ títọ̀ ọ̀hún sì múdì lọlẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ kú kì í ṣe ọ̀rọ̀ àsọ́ọ̀tì mọ́ o ìpànìyàn nìyẹn mọ́dá ti ṣẹlẹ̀ torí òfin ti gbà pé o ti pa ẹnìkan nìyẹn kéèyàn tó lè ṣàlàyé ara ẹ̀ yékéyéké débi tí yóò fi mórí bọ́ nínú èyí yóò gba àkókò gígùn o torí ẹ̀sùn apààyàn kì í ṣe ẹ̀sùn bíntín lójú òfin ọ̀rọ̀ tó wúwo ni o kí ló kúkú dé tá ò ṣàkóso ìbínú wa kó má jẹ́ pé gbàrà tí wọ́n bá ti fọ̀rọ̀ kan tó wa létí tàbí tá a bá ti rí nǹkan kan tí kò bá wa lára mu níṣe la máa faraya tá a máa gbìnàyà tàbí fìjà pẹ́ẹ́ta àkóbá ńlá nìyí òun ló sì ń ṣokùnfà ìjà ìjà ìgboro àti rúkèrúdò téèyàn méjì bá ń jà ní gbangba wọ́n ti lùfin ìwà ọ̀daràn ni téèyàn bá gbáàyàn lójú tàbí jìn lẹ́sẹ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan arúfin ni àsọ́ọ̀tì là ń pè é àsọ́ọ̀tì tún wá pín sí oríṣiríṣi àti ìpele ìpele fún àpẹẹrẹ bí àsọ́ọ̀tì náà bá fa ìṣeléṣe kan sí ara onítọ̀hún bóyá ara tàbí ojú ẹ̀ wú ẹ̀sùn ọ̀tọ̀ míì nìyẹn bí ibẹ̀ bá lọ bẹ́jẹ̀ tàbí dárànjẹ ẹ̀sùn yẹn tún gbópọn sí i àsọ́ọ̀tì yẹn tún ní ìpele gíga a máa ń pè ìyẹn ní àsọ́ọ̀tì tó fa ìpalára wíwúwo ìyẹn assault with grievous harm ìjìyà eléyìí tún gbópọn lábẹ́ òfin ju kéèyàn gbá ẹlòmíì lójú lásán lọ ǹjẹ́ tí ẹ mọ̀ pé téèyàn kan bá ṣàkọlù sọ́mọlàkejì ẹ̀ ó lù ú àmọ́ tọ̀hún kò kú lójú ẹsẹ̀ tí tọ̀hún bá fi kú láàrin ọdún kan àti ọjọ́ kan gééré tí àkọlù náà wáyé òfin sì gbà pé àkọlù ọjọ́sí yẹn ló ṣekú pa olóògbé náà torí ẹ̀ àwọn agbófinró yóò sì fi páńpẹ́ òfin gbé ẹni tó ṣàkọlù náà yóò sì káwọ́ pọ̀nyìn rojọ́ àfi bí ẹ̀rí tàbí ìwádìí bá fìdí ẹ̀ múlẹ̀ pé ikú láti ibòmíì ló pa olóògbé náà tàbí tíṣẹ̀lẹ̀ náà bá wáyé lẹ́yìn tí ọdún kan àti ọjọ́ kan ti kọjá lójú òfin a gbàgbọ́ pé ìpalára tí aluni náà ṣe fún ẹni tó kú lásìkò ìjà yìí ló pa á yóò sì jẹ́jọ́ ẹ̀sùn ìpànìyàn ìdí tó fi léwu kéèyàn ya ríjàgbá nìyẹn o ìjà ọjọ́ kan lè fìyà jẹ èèyàn ní odindi ọdún kan adéjọbí wá kádìí ọ̀rọ̀ rẹ̀ nínú fídíò náà pé ohun tó dáa jù ni kéèyàn kọ́kọ́ sì mẹ̀dọ̀nà kó tó dáhùn padà lórí ìṣẹ̀lẹ̀ tàbí ọ̀rọ̀ kan okun kì í hó ruru káwàá ruru àti pé ìbínú kò mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá ó ní ìbínú ti mú kọ́pọ̀ èèyàn máa géka àbámọ̀jẹ lẹ́wọ̀n fọ́pọ̀ oṣù àti ọdún ẹ̀wọ̀n kò sì jọ abẹ́ òrùlé ẹni rárá gẹ́gẹ́ bó ṣe wí. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.